kalẹ̀ ànírántí ọjọ́ òní kabusẹ́kún ẹ̀rí bínú wa ṣe ń dùn yìí inú wa ò ní bàjẹ́ láéláé mo kí ẹ̀yin bàbá wa ẹ ṣe pọ̀ ẹ ṣe ẹ̀yin gan lolóore wa jù lọ́jọ́ òní mo wá kí arẹwà obìnrin àrídùnú ọmọbìnrin tó fi ń ṣakọ pé wò ó ò dá tó yàwó mi arẹwà obìnrin mo kíyàwó wa ọjọ́ òní ojú òní tì í lágbára náà mo wá kí my honourable ọ̀gá ọ̀gá abala ibambam bàbá ẹ ní dèrò ẹ̀yìn lágbára Ọlọ́run ipò tẹ wáyé kọlẹ sì ń lọ òkè òkè láàyè yín sì wà lórí lágbára Ọlọ́run lórúkọ Jésù mo kí gbogbo àná tá a wá bíi báyìí àti mọ ọjọ́ òní sí ayọ̀ àdìrántí ọjọ́ òní kagútẹkù nípele ibi tí àgbèdè báyìí ń sìn gbogbo àwọn nǹkan lóríṣiríṣi ni ó ti wà lẹ́kùn tá a bá ti ṣe ètò yìí tán fàájì ló kù tá a máa máa ṣe eléyìí lásán náà kàn sí ni introduction kákan mọ́ra wá pé àwọn àna wa rèé o àwọn ọmọ tẹ́lẹ̀ tá a fọmọ fún rèé mo lè lè tá à ń ṣe lọ́wọ́ yìí ọpẹ́ pàtàkì lẹ́ǹkan sí i lọ́wọ́ ẹ̀yin bàbá wa gẹ́gẹ́ bí ẹ ṣe ti mọ̀ ẹ̀fọ́ òdu ni ọ̀nàrìbù wọn ìṣàìmọ̀ olóko sí yín bàbá tí mo jẹ́ ọkọ ọmọ yín nìyí ẹ̀rí nǹkan báyìí ẹ jọ olóríire méjì péré bá mi pàtẹ́wọ́ fún ọ̀nàrìbù ẹni méjì mo béèrè gbogbo yín lẹ pàtẹ́wọ́ that means gbogbo yín lo lóríire oríire yóò ní dìbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ìyàwó wa tí mò ń sọ arẹwà obìnrin ẹnu ẹ wo òótọ́ dẹ̀ ní dádì ẹ fáyìn gan ẹ wo ẹ bá mi pàtẹ́wọ́ fún arẹwà ìyàwó wa náà ẹ rí nǹkan báyìí ń sìn ní àìnígbára wa ní àkókò. káàbọ̀ sà ẹ káàbọ̀. ẹ̀yin ṣé ẹ̀yin ni ẹ bá gbé àwọn oúnjẹ yẹn wá. oúnjẹ ibi tí báwo. ṣé oní ni à ń ṣe introduction sista níkẹ́ lókè a dẹ̀ ti ń retí pé káwọn yẹn bá kóúnjẹ wá bí mo ṣe wá gbúrò mọ́tò bàbá yìí inú mi ti dùn pé ẹ̀yin lẹ́ bá kóúnjẹ yẹn wá o. wọ́n ti padà gẹ́ẹ̀tì ẹ̀. ẹ wà. Eh. a ti mọ ọkọ ìyàwó àti mọ ìyàwó àti mọ bàbá ìyàwó àti mọ ìyá ìyàwó náà ẹ pé wàá mọ̀ bóyá àwọn bàbá àbí ọlọ́rẹ́bí anígbó ló ń kan àbí méjì láti sọ kó tó nípa tó tún máa tẹ̀síwájú. Hmm, Honorable Tunde. With due respect. Hmm. Ẹ̀yin, kì í ṣe lẹ́tà ló wà ń bẹ́ o gọ́gbọ́n yìí ni o ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù tó dé ẹ wú ẹ bá mi fún ọ̀nàrẹ́bù ní àtẹ̀wọ́ tó lè bí ọ̀rọ̀ rẹ̀ jù látijọ́ tí mo ti máa ń lọ anchor program mi ò tí ì gba irú iye owó tí ọlọ́rìbù fún mi ìgbàrú ẹ̀rí láyé mi inú ẹ̀ ló mú ṣe é dùn <laughs> lágbára ọlọ́run ìyàwó wa ọjọ́ òní ẹ bá bá mi ṣàmì ṣe fẹ́ sọ wà bí ìbejì wà bí dòwú àbálàbá á bí ìbejì lẹ́ẹ̀kejì á bí dòwú àbálàbá á bí ìbejì lẹ́ẹ̀kẹta á bí dòwú. ní sí òbí ìtura ó ń bẹ nínú ọkàn rẹ. ah wo babes time ti lọ ah wo wo bá. ó kàn ní kí ló ń kọ́ mi lójú ah time ti lọ time wo la fẹ́ dé bẹ́ẹ̀ yí ibi tá à ń lọ ah sí òkú kò sí bàbá adébẹ̀ tá a bá kọ̀. ṣé kí tráfíkì mú wa lọ́nà rẹ̀. tráfíkì kò lè fi tráfíkì lè nígbà rẹ̀ wáyé ìjọba yìí. Ah, ok o. wú díẹ̀ díẹ̀. màmí o. yóò wù. Ah, ah. abeg. ah aunty na you <laughs> i don't know say na you dey i dey okay. abeg wait wait wait wait never go. you get something wey you promise me for morning. Ah shey you no dey forget something. i no fit forget anything wey be money matter i no dey forget. i don hear make i enter i come find you something. na so get girl of the town uh, i trust you you no be like dem. Ah. you no be like dem you you different you sure you sure well well. na so something go enter my head. ọmọ ah, mo máa wọn tẹ̀lé sọ̀rọ̀. wow. Oh. kò ní ìwọ̀n. àwọn <laughs> àwọn yìí olóde lóde dùn òde dùn. sherry eh, mo ti ń lo introduction tó ní yàtọ̀ èmi yí ọ̀rẹ́ wa bò oh. kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu ẹ sọ fún mi bí nǹkan lè diwálé ni o kó má lọ kùnú látẹ̀ẹ́nù ṣórí àwọn tí wọn ò fún bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní wọ́n ti mí sí gan kódà èmi yí ọ̀rẹ́ wa. Hmm. Ah. bí àwa nìyẹn o. àwọn onípa tí ọ kí ló ṣẹlẹ̀. Ah. ó ti adé ah, nìyẹn. mo ti dé o nígbà tó ti parí patí kọ́ṣẹ́ mi ní kúrò bẹ́ẹ̀ ni àmọ́ ẹ má dà parọ́ ẹ má jẹ́ ká fi iyọ̀ sí èmi ní ọ̀rẹ́ wa gan-an. Ah, Terry MC tó wá síbẹ̀ léèmí o ká tiẹ̀ yọwọ́ pé chief ti fún lówó tán fi pè síṣẹ́ o kò mú ó lọlé rárá mú tó four hundred thousand lónìí. two hundred thousand mo sọ mo ní kẹjẹ ká lọ sí pàtì ẹ̀yin ara o torí o ti fẹ́ yàn tó. yẹ́n gbẹ́gbẹ́ náà lọ sí sàn ẹ̀jẹ̀ jẹ́rú yín o ẹ̀jẹ̀ jẹ́rú fa slap you and you see money na your heart come dey open ẹ̀jẹ̀ jẹ́rú yín o láti yẹ ikú ẹ̀ take time o two hundred thousand ká máa sá lọ ni. wẹ́wẹ́wẹ́ ẹ̀yin babes ìbọn tẹ́mi wá after ni wípé kí Adéníkẹ́ kó ti rí ìdùnnú níbi tó ń lọ èmi wà after owó honourable kí ló kàn mí ẹ̀yin lè máa sọ pé ẹ kìíní fine mo bó ní reyọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ẹ ṣé mi ò rówó ṣé mi ò rẹ́rìn ẹ fine máa rẹ́rìn náà but kò tẹ́bi kọ́ wà fún ànípé kọ́ ẹ wá ti rí ìdùnnú ní ilé ibi tó ń lọ. evangelist hold on hello if you wan preach make you go church when you see money you know why you come dey talk nonsense. ẹ gbẹ́nu ṣílá mo lè rí owó kí n la ojú lóòótọ́ but tẹ́yìn ò bá support ẹ̀ èmi máa support ẹ̀ ìdùnnú tẹ̀lé mi wà á fà. ọ̀rẹ́ dẹ̀ na you dey for our shoe you go do the same thing no dey talk that kind thing. make I no dey talk that kind thing okay make I no dey talk that kind thing osu ala osu ala oyi mo bá rẹ̀ tí òbí mo bá lọ ẹni tọ́kọ mi bá mi wí o tèmi yé mi. darling. yes my darling. ẹ pẹ̀lẹ́. fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. oh my god. mo really appreciate gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi in fact gbogbo bí mo ṣe rò pé ẹ kàn fẹ́ jẹ mí kẹ́ gbé mi jù ú lẹ́nu láì mọ̀ pé ẹ ní plan fífẹ́ sílé fún mi ẹ ṣe tẹ̀jẹ́ kí ojú tì mí ẹ bá mi pe àwọn ọ̀tá mi bá mi pa wọ́n lẹ́nu mọ́ ẹ ṣe gan. glory be to God ọlọ́run lẹ́nu ti pẹ́ fún mi mo sọ fún ẹ níjọ́ sí pé kò sí kọ́ọ̀sì mi láti fún ata ẹ yes um, nígbà tó jẹ́ wípé ìwọ fúnra ẹ o àwọn young ones nílẹ̀ kó tó decide pé mi ló fẹ́ fẹ́ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi náà tó máa máa sọ nípa ẹ but èmi náà dúpẹ́ lọ́wọ́ ẹ wípé o disappoint and I will never never disappoint you. Oh, <laughs> thank Once you. Once again, I love you. I love you too, darling. so, you know, I'll shower. See, babe, no beside it, it's sing bad for you. But if I buy lọ kú lórí ẹ̀ ńkọ́, kí ló fẹ́ ṣẹlẹ̀? Nǹkan tèmi ń try láti béèrè nìyẹn, kò sí nǹkan míì. Ah. A ní iye náà tún kéré nínú gbogbo nǹkan tá à ń sọ ṣé bàbá yẹn lè satisfy ẹ̀ ṣá bàbá tó kàn máa ṣe súẹ́súẹ́ tí kò lè tẹ́kànlẹ̀ gangan fún ẹ. <coughs> no babe ṣé o nǹkan tí nǹkan fẹ́ sọ ju níbẹ̀ ṣé o bàbá yẹn èmi wàá fà òótọ́ ni o. but satisfaction ẹ òun ló jẹ èmi lógún àǹtí honorable bá tún lè tẹ́kànlẹ̀ tó bá lè tẹ́kànlẹ̀ tó máa fi mọ́ ẹ tó fi ní wò gbogbo mọ́ tó fi ní wò tá mọ́ ìyẹn lèmi wà áfítà o. Ah. in fact you disappoint you of all people go dey fall in love kí ló ń fall in kí ló ń jẹ́ love gan pàápàá ṣé love wà nù díkò ní tó lọ ń fall in love. see make i advise you babe get correct guy young fresh blood tó máa máa pọ ẹ̀jẹ̀ tútù sí ẹ lára tó máa máa glow gbogbo ìta máa fẹ́ máa bá yọ glowing cream irọ́ ni o wá ẹ̀jẹ̀ tútù tó ṣùọ̀ tó wà pa tó ń ṣe àwọn ẹ̀jẹ̀ tútù pé oríṣiríṣi o má gbé má lọ bí tí ò yẹ kó lọ ẹ̀jẹ̀ tó wà òkè tó yẹ pé tí wọ́n gan tó bá pọ̀ sí ẹ lára àwọn ọ̀dọ́sán àwọn mọ̀ pé àánú ah, ẹ̀jẹ̀ gidi lélẹ́yìí kò yẹ kò dá kíbẹ̀ gbẹ ju o wá gbẹ ju kò dáa o. Hmm. ẹyẹ oko mi ò ṣàdédé di ẹyẹ lè ó nìkan tí ojú ẹ rí èyí náà ṣàmù nǹkan tí mo pass through praise. sure. Um, hey, tún tún lọ mu ọtí ẹ̀ yó. Tó dẹ̀ promise mi pé ò ní mọ̀ tí mo. Ẹnu sáwọn jọ ta ló promise ẹ? Mo ti máa sọ fún ẹ pé mi ò ní bá Hey. mi ṣe. O gbádùn ẹ̀. Folúṣọ́ wa yí ẹ̀ lóde. Owó tó ṣe ń ṣe bálabàla tó ṣe ń ṣe rádaràda. Èmi. Èmi Folúṣọ́ èyí ṣe bálabàla. àṣírí ọjà gbà ni ẹ bẹ́ẹ̀ ni mo sọ àṣírí ọjà ni ẹ. màá ṣú ẹ àdúrà ọ̀rọ̀ yẹn ló sọ sẹ́mi nìkan just one person with all those words ni wọ́n bí. wọ́n ti wá ṣe fún mi. tí wọ́n bí jáde èmi ò ṣe bálabàla. fúnmi lẹ́jọ́ kí ló sọ kí ló sọ lẹ́jọ́ ni torí tó lọ pollution yóò pollution pollution pollution tó torí tó lọ pollution pollution pollution ìjọ òṣè balabala má bí ìjọ má bí ìjọ torí tó lọ. mo ah. dáràn. pollution ah, kò yẹ kó máa rí báyìí lọ pollution. kí ló ṣe. kí ni mo ṣe. wàá fún mi lóúnjẹ. Ah. ẹ ṣe mo fi mí lẹ̀ ló ṣe mọ́. báwo ni ìwà yóò ṣe mọ́ mo máa kú ni tó bá fi mí sílẹ̀ ló ń tu dà. ìwọ máa kú ó mọ̀ pé tí máa fi ẹ̀lẹ̀ ó máa kú ló lọ́ mọ́ ọtí tó bá sọ pé ò lè stop ọtí èmi náà mo ò lè cope ó máa máa nà mí gbogbo ìgbà ó sọ mí di punching bag. okay okay i'm i'm i'm deeply sorry irú ò ní ṣẹlẹ̀ mọ́ iṣẹ́ èṣù ni it's the devil's work. iṣẹ́ èṣù ni ẹ máa máa parọ́ mọ́ èṣù every time ẹ máa ṣe èṣù tán ẹ máa wá sọ pé èṣù ń ṣe yín don ṣe mọ́. okay okay okay i promise you tí mo bá tún dárú ẹ láṣà just just go and never come back to me please just give me a last chance. last chance. promise mi ò ní fọ́ ọkọ mi mọ́ mo ń ṣe mi ń ṣe mo lára àyẹ̀wò ṣáà ibi mo yẹ rí mú lára àyà. níṣẹ́ ló máa ṣe ní ibi ẹgbẹ́ tó wà kiri tó bá tuntun mo ti ń sùn tí máa nà yàn. Sweetie. Oh. Bí mo wá fi kí lẹ́yìn sí Sweetie, mo gbàgbé nǹkan mo ṣe padà wálé náà. Wọ́dà, Sweetie, Sweetie, you want ìwọ́dà láwọn kánjú. wọlé ẹ má ti báyé jẹ́ o. You guys know what I went through with Felicia. Tó bá dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ Odis ni mo máa ti rí fọkànbalẹ̀ fún kí n máa gbàdúrà fún mi kí bẹ́ẹ̀ jẹ́ dùnú fún mi bí ọjọ́ alẹ́ ẹ jọ àbí kí la jọ̀rọ̀ ẹ̀ fún tó bá ti dáa fún mi ó ti dáa fẹ́yìn náà ni tó tán ni gbogbo nǹkan tó sọ but we are only concerned about your happiness now. that is just it. Ah, lágbára ọlọ́run ọlọ́run á ṣe bẹ̀ ní ọ̀ràn fún ẹ lórí àdúrà tèmi fọlọ́run ẹ rí i pé o ò ní mọ̀lẹ́ra níbẹ̀ ṣùgbọ́n àgbọ̀n abẹ́ sọ̀rọ̀ ọkọ fún ẹ. ilé ọkọ ilé ẹ̀kọ́ máa ń lọ́pọ̀ wípé o kì í ṣe ara wa mọ́ àlá kì í ṣe ọ̀rẹ́ ẹ o. Hmm. bọ́ pé gbogbo bá ṣe máa ń ṣe àwọn ẹ̀gbá jáde lọ́pọ̀lọpọ̀ bí bàbá kò sí gbogbo ẹ̀ orí bẹ́ẹ̀ kó tó sọ pé bẹ́ẹ̀ ló lọ ọlọ́run adéyẹ̀ kó jẹ́ ìjókòó ayọ̀ fún àmì o. Baby you. Sure, enjoy. Thank you so much. <laughs> baby, join you back. No, baby. Níbi tó ń sá join me because you're my ṣeré náà. Mo ń ṣèkó lọ́wọ́ ní kitchen and moreover, ń wo game lọ́wọ́ náà so no, enjoy no, no, game. No, no. game tí mò ń wo màtà o kò lè disturb àbí àti mi àti ẹ̀ náà kò jọra wọn. baby i will join you it's okay. ó ń bọ̀. darling. Yeah, i'm coming. please come come come come come come come come come over my darling. Mm. Once you do that. Oh, sorry. Mm. <laughs> You're so sweet. Love you, baby. Yeah, I love you too, baby. Yeah. Hey, baby, sweetheart. Darling. How are you? Welcome. <laughs> Show wà okay? How are you doing? I'm fine. Yeah. I Àwọn shopping for me lọ́bẹ̀ ṣe ní ṣe Wow. This is sexy. Oh, ah, báwo lè ṣe mọ spec mi? Of course, you oh, me. Oh, you darling. Yes, Thank my you. darling. <laughs> my darling. Ṣé o oh, check àwọn tó kù ọ? Okay, okay. Ah, ah, ah. Ah, This is so beautiful. Are you sure? I like it. Oh, are you, ah. are you flattering me? Oh, baby, I like it. Say, darling. Mo get it. I get it, as in. Oh, that's my <laughs> that's my baby. ẹ ṣe gan mo ti fẹ́. very good bá a tó ti ṣe mí right now. kí ni mo ṣe. good how many times na sọ fún ẹ pé stop calling me um, daddy daddy for how long you see àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá wọ́n níyàwó tó bá ti ń pe ọkọ ẹ̀ ní bàbá wọn náà láṣejù ni um, bàbá dádì ọ̀nkú for what nígbà tí a ṣe ń flatter ara wa ni don't you get. Uh, sorry oh. my bínú. good ní kàtí ẹgbà yìí pé nígbà tí a ṣe ń friend ara wa níta yes agreed but mixing with ti fẹ́ sílé call me my man. My just ẹ má worry. ah ọtún ni ẹ má worry. ah sorry má worry. Mm. Um, oúnjẹ ti rẹ́dí ṣé kí n bá yín set table. Mm. kálọ̀ kó wá lọ check lé nítorí èmi náà fẹ́ rí bó ṣe fit ok baby. jẹ́ kí n <laughs> confam ah mà ṣeun mo fi ọwọ́ ara mi tiri ayé mi jáde wá joyè adìyẹ tó domi tó yẹ kó mu dànù tó bá fẹsẹ̀ tán. ṣé ìran ẹgbẹ́ kàǹgárí ni ṣé ìran ẹgbẹ́ kàngarí ni ah, mo mà ṣera mi o ọlánìkẹ́ àwọn tó dúró tì mí tí ò yọ mí lẹ́nu ó fìfẹ́ hàn mí débi gẹ́ mo mọ̀ wípé ọkùnrin ò sí níbi tó wà yẹn èmi ni mo tiẹ̀ lọ èmi ni mo gbé àárọ̀ mi fólógbò jẹ. Ah, gosh, I'm so foolish. I'm an ingrate. How foolish are you so irresponsible? Ah. Surely, um, My bínú, I'm, I'm, I'm really very sorry about everything. But mo mọ̀ pé kò ń ṣẹ́jú ìdẹ̀mọ̀ pé kò mú ẹ látọkùnrin pé kò lọ fẹ́ bàbá àgbàlagbà. And I'm very sorry about it. Trust me, I am back here for good. Just, just let's start it all over again. Mi ò bínú o. Kí ni mo fẹ́ bínú fún? Because wọ́n ló ti mí lọ síbi orí rẹ̀ ni. O ní láti parọ́ fèmí. O kò kí n fara pamọ́ fún mi fún wa sí. Kò sórí ní kankan bí tó wà ní. Oríire wo ló bàbá àgbàlagbà lẹ́yìn kó fẹ́ fún ẹ lówó? kò lè mí bí mo ṣe máa mí ó ní nǹkan tí mo máa ṣe fún ẹ tó máa pariwo unnecessarily bàbá yìí ò lè ṣe gbogbo nǹkan tí mo máa ṣe fún ẹ see the truth about it is mo mọ̀ pé inú ẹ̀ ò dùn bí tó wà fine owó ni bàbá yẹn ní àbí torí owó ló ṣe lọ síbẹ̀ ní ká gba gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ àwádé máa ma fi set ara wa up tábàdé ti rí pati wà òkè dojú ẹ̀ adé ti bàbá yẹn dànù kó máa bá tiẹ̀ lọ. ìwọ ló ní tèmi ẹni tọkàn mi fẹ́ látọjọ́ tó ti pẹ́. ìwọ ló ní tèmi ẹni tọkàn mi fẹ́ látọjọ́ tó ti pẹ́. jọ̀wọ́ jẹ́. ti pẹ́. mo fẹ́ nǹkan tí bẹ́ẹ̀ bá mi ṣe ẹ má bínú kó kébí máa ti máa pa yín o ẹ má bínú ẹ wò favourite ni bàbá yín jẹ máa bá yín sáré sí ẹ sí ṣẹgbọ́n. Achoo! Achoo! inspector. ọdún náà lórí ẹ kí ló dé rẹ kí ló dé rẹ. èmi kọ́ ni mo pa èmi kọ́ ni mo pa ọkọ mi ni mi ò lè pọ̀ kọ́ rẹ báyìí jì yóò dọ́là yóò dọ́là. tó bá tún sọ̀rọ̀ má bẹ̀ bọ̀ fún orí ẹ̀yẹ. èmi kọ́ ni mo pa ní ọkọ mi. Hello. Hello. yeah please uh, number fourteen ojúlówó street. ìwọ ló ní tèmi ẹni tọ́kàn mi fẹ́ látọjọ́ tó ti pẹ́. jọ̀wọ́ jẹ́ àjọ wà títí ayé. láíláí láíláí láíláí láíláí láíláí láíláí láíláí láíláí ìwọ ló ní tèmi ẹni tọkàn mi fẹ́ látọjọ́ tó ti pẹ́ ìwọ ló ní tèmi ẹni tọkàn mi fẹ́ látọjọ́ tó ti pẹ́. na you biko na you dey my mind cause you dey give me rest of mind so i no go mind wetin dem dey talk o ohun tó bá wẹ̀ lẹ́nu ni ó fẹ́nu ẹ̀ sọ o na you I go mm, peace dey reign oh, yeah, yeah, yeah. for your house o. Oh, yeah, yeah, yeah. I'm ready to stay even in the rain o. Hey, eh, yeah wo ara tẹ̀mí ń sọ fún inú pé iwájú ni kẹ́ ẹ fà bámọ̀ sí kábàámọ̀ má ṣe gbẹ̀yìn ọ̀rọ̀ sábàámọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ báyìí níjọ́ bọ̀dá wa ń ṣe márẹ́jì pẹ̀lú ọmọbìnrin níkẹyì tí gbogbo yín yọ̀ tẹ́ ń fò ṣe tẹ́ ń gbẹjọ lórí ebi mo sọ fún yín mo sọ mo ní ọmọbìnrin tí wọ́n bá ṣe márẹ́jì poison woman ni poison woman ni ìlódé lẹ́yìn níwọ̀ bí àrùn olóńgbò ìjọ náà wọ́n gbọ́ sọ funfun fún ojú rí ọwọ́ alẹ́ kankan mọ́ ní ìjọba ẹ̀kí ọba ti ajẹ́nu lé iná rẹ̀ ló yìí o ló yìí o. àgbàdo pẹ̀lú mi ah! ọjọ́ ọjọ́ yà yọ kú òlọ́wọ́ dákẹ́ ẹkún jàre ah. ọmọ wa gba ago ẹ lọ́wọ́ rẹ ẹkún wo ẹkún wo ẹ̀gbọ́n kan ń wa ẹkún mu bí bí ẹni wa gàrí mu ṣé ẹkún ló kàn ni ẹni tó kú ti kú nítorí ẹ̀ka ṣe ń sìn ká arrange bá a ṣe máa pe àwọn ọmọ yẹn láti òkè òkun tó máa wálé torí àwa la kù ní bàbá fún wọn tẹ́ ẹ̀ bá mọ̀ so bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ ẹkún gbogbo ẹkún tó ń sun kò ní mí nì sí mi o. bọ̀dá bọ̀dá ẹjọ́ sọkún ẹjọ́ sunkún bí ṣe ń sunkún nǹkan kò pilẹ̀ yọmi lójú bẹ́ẹ̀ yàrá sì ń sunkún àsunrun tí ò yọmi lójú nǹkan burúkú ní máa fà á máa fà tíátà tà. kí ló gbé tíátà attack. ẹ tíátà attack. ẹ eh, eh, tíátà attack kọ comedy attack. ẹ ti ní attack ni. nǹkan tó o bá mọ̀ má máa sọ heart attack náà ẹ inú ọmọ jẹrà. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni tó àwọn kò fẹ́ sunkún tí wàá kọ́kọ́ lọ ilé ọ̀dọ̀ ẹ kó lọ sún dáadáa kó o oh. ṣe padà àbí ká jọ wá plan nǹkan tá a fẹ́ plan lórí ìrí ẹkún ah. egbére tó ń sunkún ní mí o onídìí ah! sẹ́mi rárá ẹkún tẹ̀ ń sun yìí disturb mi ìwọ gan ìwọ náà o tún oníkó máa sunkún mélòó ni ìwọ sun. ètò mi ẹgbẹ́ tí mo wọ̀ ní ọgbọ́n mi kí n máa là lójú. irú ẹgbẹ́ wo. ẹgbẹ́ mọ̀ sunkún. tí o ṣoògùn owó ni àbí wọ ni ilé ọ̀rọ̀. mi ò sunkún mi ò ṣoògùn owó mọ̀ sunkún bá mi o. ọ̀gbẹ́ni ṣé kí n dìde fún ẹ ní ìrísí gbogbo jájà ti yí o. yóò sọkún bọ̀dà gbogbo tí ń bẹ lára mi ò mọ̀ máa sọ. ẹwù ẹ jẹ́ n sọ kankan kan fún yín ọmọbìnrin ẹlẹ́sìn ò ní lọ láì jìyà níkẹ́ gbọ́dọ̀ jìyà bẹ́ẹ̀ ni mo fẹ́ lu ẹ̀wọ̀n kọ́ lu ẹ̀wọ̀n pọ́tọ́gí ẹ̀wọ̀n ẹ̀yìn omi ẹ̀wọ̀n wo ló tún mọ́ burú jù. jẹ́ n sọ ọ̀ràn fún ẹ gbogbo ètò ìṣe yẹn òkàn ńlá gùn òun dààmú ara ẹni lọ́dọ̀ tèmi o bó ṣe wà yẹn kò lè bọ́ nú ẹ̀. àmì àṣẹ. èmi mo sọ bẹ́ẹ̀ fún ah! yín èmi ni mo sọ bẹ́ẹ̀. àwọn jìnrìnjìnrìn kẹ́yìn ọkọ̀rú ilé ilé kó sí àkú lọ́gbà tèmi mọ ọkọ̀rú ilé ìlú tí ń bá ikú tí wọ́n fẹ́ rù mẹ́fọ́ ọ̀tá mẹ́ ń ọ́ dànù ilé tí ìrètí ìjẹ́ nǹkan kan ẹ̀wọ̀ innovate ẹ̀wọ̀ bó ṣe lé lọ́sùn lọ́sìkò yìí àgbàdo ọmọ ọ̀dà. ṣé lèyẹn ló ń dùn ẹ ló ń dùn yín sí ṣé property ló ń dùn yín àti èmi ọlọ́kọ̀ mi ọlọ́kọ̀ tó kú àwọn ìbéèrè kọ́kọ́rọ́ lórí rẹ̀. Yes, sir. Yes, sir. All right, sir. Máa ṣe bẹ́ẹ̀ ṣe Thank you, sir. Guys, um, file Honorable Oni Benson here. I want you guys to go and work on it. Get the full mini feedback as soon as possible. all right sir. okay. okay sir. yes sir. you're dismissed. Yes. mama níkẹ́ mama níkẹ́. wà á bí. ya níkẹ́. síbi bẹ́ẹ̀ náà ló tó wà tó tó ń sunkún tó tó ń ronú ni gbọ́ná ìrònú tó ń ròyìn kí ni nǹkan tó fẹ́ ṣe wa gan sẹ́nu lọ fẹ́ máa rò ní àbí káàrò ọpọlọ wa bọ́mọ yóò ṣe jáde nínú ọ̀fìn tó wà nítorí pé mo mọ̀ yìí pé ní agbára ọlọ́run gbogbo ẹ tó darú eléyìí tó dà sí mi lágbádá ọlọ́run lọ́jọ́ òní yóò sọ olúwa rẹ̀ sí ìgbèkùn ayé gbogbo ẹrù burúkú tí wọ́n ń dìde ọmọ mi lórí yóò padà sórí wọn ó fi ara rẹ̀ balẹ̀ ṣé káàrò ọpọlọ wa ká fi òkè ká fi kéèjì ká mọ ibi tá a máa gbà ká mọ ibi tá a máa yà sí kọ́mọ yẹn fi máa jáde fóun ibi tó wà èyí ò ní kó jẹ́ ká ṣe báyìí tó ti gbọ́ ìyá mi má ronú tó ti gbọ́ tó yà lọ yà wọlé wọlé tó gbọ́ ọ̀kàrí sòtọ́rọ̀ bá dà báyìí ọgbọ́n ló kù ìrònú bí gbogbo nǹkan ṣe dá lọ́yẹ ká máa rò. it saddens my heart láti rí irú ìwọ́mọ kékeré báyìí very young girl kó máa wà nínú situation báyìí ìbádẹ́ẹ̀dá kó jẹ́wọ́ fáwa pé bó ṣe ṣẹlẹ̀ rèé o tó bá jẹ́wọ́ ó máa aid investigation wa then àwa àti ẹ̀ mọ bá ṣe máa gbé síwájú adájọ́ wọ́n á dẹ̀ mọ ṣe máa rí pẹ̀lú kéèsì just a victim of destiny. Mo nífẹ̀ẹ́ honourable bí ṣe máa ń nífẹ̀ẹ́ ọkùnrin. Nígbà tí mo wọlé honourable jọ. Bẹ́ẹ̀bi mi lè rè máa rí wí, bẹ́ẹ̀bi mi lè rè máa rí sọ, ohun tí mo rí lọ́bẹ̀ tí mo fi wá lu ah. Darling, welcome. mo tún ṣe fún yín kí mo ṣe. Are you asking me? so o ò lè bí rẹ useless thing. Ah. useless thing èmi lọkọ mi fi ń waiting bẹ̀rẹ̀ ah, súgbèsè ẹ̀dẹ̀. Ah, darling pẹ̀lú ìfọkànbalẹ̀ ó sàn ju ká máa fi tan ewúrẹ́ jọkà nínú ìyà yeyeye ó tẹ́ mi lọ́rùn ó bá mi lẹ́jẹ̀ mu ó tẹ́ mi lọ́rùn ó bá mi lẹ́jẹ̀ mu òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn. níkẹ́ níkẹ́. dáàmì ṣé ẹ ń jòun jẹ yín. mi ò enjoy ẹ rárá mo hate ẹ mi ò like ẹ irú oúnjẹ kóúnjẹ wo ló ṣe yìí. kò sí kan tó ṣe ọbẹ̀ yìí dùn. kò sí ohun tó ṣe kò sí ọbẹ̀ yìí yọjá ọbẹ̀ tó báyìí ó dẹ̀ ní kò sí ohun tó ṣe. dálí iyò lè jọ bẹ́ẹ̀ èmi ni mo ṣe mo taste ẹ̀ gbà tí mo. ok taste ẹ̀ lẹ́ǹkan sí i. kò sí ní tó ṣe kí ni. ọbẹ̀ dùn abẹ́nu yìí ni. you must be very stupid ọbẹ̀ wo ló dùn. tí kò tó ṣọbẹ̀. ọbẹ̀ tí yóò já tó báyìí. ó ah. oh. ṣé o fẹ́ kí n ní high blood pressure ni o fẹ́ pa mí ni or what. ẹ má bínú. èmi ló ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kà èmi ni ẹ má bínú ẹ ṣáà má bínú ló ń mọ́ lójú mi mọ yín. ó dà gbórí ẹ ó tẹ ṣọ ah, ọgbọn tó dà ah! ọgbọn tó dà láàbù ni ah! what's wrong with you. kí ni mo ṣe kí ló lè tó yìí. tó bá tó rí bí tẹ. obìnrin kò fi bẹ́ẹ̀. ilé agajù ẹ lọ idiot. Ha ha ha. tí mo ṣe fún ọlára mi tí mo taste tí ò ní yọ kí ni mo ṣe fún ọmọkùnrin yìí tó wá dọ̀bẹ sí mi láàárọ̀ ọ̀nà rẹ̀ mi kí ni mo ṣe kí ni mo ṣe fún yín tẹ́ fi change sí mi kí ni bá a ṣe ni wọ́n fẹ́ fi ilé ayé sí mi wọ́n fẹ́ kí lọ́rọ̀ tèmi fún tí ò ní fi mí ṣẹ̀sìn màá wá ní ọmọdé ẹgbẹ́ ńlẹ̀ kò fẹ́ àgbàlagbà ló wá fẹ́ láti gbàtẹ́ fi ń fẹ́ mi iṣẹ́ rẹ ló mú ìmọ̀ mi. What are you trying to do? <laughs> trying to touch my leg <laughs> or what? Ah! ah, my God. So, listen and listen carefully. Don't you ever touch my legs anymore. <laughs> You see, sori pé mò ń wò ẹ́ mi ò tí ì rẹ́dí mi ò dẹ̀ tí ì ráyè tiẹ̀ tí n bá ṣetán tí mo ráyè tiẹ̀ i repeat tí n bá ráyè tiẹ̀ ilé yìí ò ní gbẹ́ èmi àti ẹ̀ and tó bá dé àmì tó touch me again. Aso. Oh, no. tẹ́ mi lọ́rùn ó bá mi lẹ́jẹ̀ mú òkèlè gbígbẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ ó sàn ju ká máa fi tan ewúrẹ́ jọkà nínú ìyà yeyeyeye ó tẹ́ mi lọ́rùn ó bá mi lẹ́jẹ̀ mú ó tẹ́ mi lọ́rùn ó bá mi lẹ́jẹ̀ mú òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sàn ju kí n máa fi tan ewúrẹ́ jọkà nínú ìyà ẹ kú òṣì ẹ lọ gbẹnu dákẹ́ bẹ́ẹ̀ bí mi lè rè máa rí wí bẹ́ẹ̀ bí mi lè rè máa rí sọ ohun tí mo rí lọ́bẹ̀ tí mo fi wá ru ọwọ́ ó tẹ́ mi lọ́rùn o ẹ̀yin aláròkiri ẹ lọ gbẹnu dákẹ́. Yes. What of your dress? Ah, no, bro. We ṣáà sọ fún ilé kan pọ̀ rẹ̀ mi. Fẹ́ sùn. Ah. Rẹ̀ jà mí. Nìkẹ́. What your dress? bẹ̀ wá considerate náà mo sọ pé ó rẹ̀ Can you imagine? Look at what you're talking about, Ore. For your husband. Or what? understand what? Money, money, de. On so for me, fún mi ó yẹ kó rí pé kò make sense because at every given time tí n bá ní ìdẹ ló yẹ kó wà nílé fún mi ó ní láti sọ fún mi or else àfi tí nǹkan mi bá ti wà ń bẹ̀. mi ò ibò kí ẹ ká ṣe báyìí tó bá ti dọ̀la mo má ti wà òkè. honourable honourable kí lè ń tẹ̀ àti honourable ẹ̀ sọ. suicidal tears gbọ́kú tó ń sùn this obvious pé ìwọ ló pàṣẹ ìwọ ló pọ́n náà yìí. ṣé gbọ̀ngàn tí mò ń sọ ni a ní mi ò lè pọ ọkọ mi kí ni mo fẹ́ pa fún. tó bá fi pé ìyẹn máa a lè ṣe yẹn tá a bá máa parí gbogbo ẹ̀ tá a máa bá kẹ́ hàn pátápátá ẹ̀ ká kókó pa. ká mú kúrò lọ́nà ká lè máa bálẹ̀ ayé wa láti will everything for ẹ by then gbogbo ogun kan máa di tiwa ní automatically we are big we are good kí n pọkọ mi torí ìwé èèyàn játijàti yìí ìwé ni àìjírí ni àìjíkò yìí kí n pa ọkọ mi tó bá yẹ pé torí ọ̀rọ̀ aládàradà ọ̀rọ̀ rírun ọ̀rọ̀ orí burúkú tó pè mí fún lélẹ̀ ọ̀rẹ́ màá wá sí mi báyìí wá báyìí mo rò bóyá kò sí change ni so ṣe ló tún grow wọ̀ sí folúṣọ kẹ́mi pọkọ ti tèmi ha orin tó ṣe ló tún fa sìgá olórí burúkú ẹni àìjírí ẹni àìjíkò èèyàn játijàti oníranì. mo lọ́ọ̀fọ́ ọkọ mi mi ò lè pa. pẹ̀lú gbogbo ẹjọ́ tó ti rò fún wa yìí tó ń jẹ́ kó máa yé wa yìí honourable mudrobs wọ́n máa máa treat ẹ̀ mm-hmm. wọ́n dẹ̀ fipá bá ẹ lò pọ̀ wọ́n tún máa ń nà ẹ́ ok wá bí ẹ nínú wá ó pa wọ́n right. Ah o ṣèṣì ni mistake ni o mọ̀ mọ̀. mi ò lè pa apààyàn ni ẹ. mi ṣe apààyàn mi ò lè pọ́n lọ́rẹ́ bù mi ò lè pọ́n lọ́rẹ́ bù ọlọ́ọ̀ni kò lórí mi mi ò lè pa. ó ṣèṣì ni. àárọ̀ àwọn mi ò lè pa mi kọ́ ni mo pa. Thank you. I mean, the door is open. Uh, ah, Ekasin. Hi. Ekasin. Yeah, sure. How are you, sir? I'm fine, thank you, sir. Good. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn Mr. Folúṣọlá Adérin. My humble self. I'm Detective Martins. And I'm Detective Smith. Ejo, jọ̀ọ́, a fẹ́ yín lágọ̀ọ́ sir. Why? See, ẹ bá dé àgọ́ wa, a máa sọ dé pàtó tá Please let's go. Let's go jẹ́ ká lọ. Okay, yes. See, you're not try any rubbish máa pè wọ́n fọ I ẹ̀. Abẹ́tẹ̀ akẹ́kọ̀ọ́ pẹ̀lú pẹ̀lú wa. Doctor. Yes. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa irú àkíyèsí wo lẹ ṣe lórí honourable irú àkíyèsí báwo. <laughs> ìwádìí jẹ́ kó yé wa pé egbògi olóró ni honourable máa fi ń gbéra sọ òun dẹ̀ ni wọ́n fi ń ṣe oògùn atura ṣé bó ṣe rí nìyẹn. lóòótọ́ ni honourable ni oògùn olóró. Hmm. ok egbògi olóró tá à ń sọ̀rọ̀ ń pa èyí tí honourable bá ti mú irú ìṣesí wo ló máa ń ṣe mo mí irú ìwà wo ló máa ń wù ní àkókò tí wọ́n bá ti lóru egbò kíta ń sọ yìí. Oh, thank you very much ṣe rí eh, egbògi olóró tí ọlọ́rìbù mu ọ̀pọ̀ ìgbà tó bá ti mú ló máa ń misbehave ó máa ń ṣèwà léyìí tó yẹ pé ọ̀pọ̀ ìgbà náà máa na ìyàwó wọn tí wọn máa faint tàbí pé. Pe wọ́n fi tipátipá you know just to to make love to her if she's not willing when she's not willing. ẹ ṣe gan doctor. ìgbà tẹ́yìn wá find out pé honourable mu oògùn ló ẹ jọ ìgbésẹ̀ gangan lẹ gbé láti fi jẹ́ pé wọ́n dẹ́kun ìwà yìí. you know lẹ́yìn ìgbà tí mo tí mo ti pè wọ́n tó dẹ̀ jẹ́ pé wọ́n ò gbọ́ sí mi lẹ́nu sí nǹkan tí mo lè ṣe. ẹ ti advice hmm? honorable fúnra wọn tẹ̀lé ti advice àwọn family members wọn náà. yes. doctor ǹjẹ́ èyí fi tó àwọn ọlọ́pàá létí. um detective Sherry you know it's not part of our job láti pé bóyá tí patient bá ń. Um, ṣe nǹkan tari pé ó lòdì sí òfin àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn pé ká pe ọlọ́pàá nígbà tí o ṣe pé arm robber ṣe mọ̀ you know we we used to have a secret between us and our patients so it's not my duty to call police àbí pé kí lọ ṣe mọ̀. ìyẹn tí a lè sọ wípé having confidence in your doctor as a patient. yes okay so àárín doctor àti patient nìyẹn wà. bẹ́ẹ̀ni. Okay ǹjẹ́ o lè sọ fún mi pàtó irú èèyàn tí Adéníkẹ́ jẹ́? ọ̀rẹ́ àti ilẹ̀ mi ni ọ̀rẹ́ tipẹ́tipẹ́ mi ni kò jẹ́ kí n ṣe oníwàhálà kan ṣe oníjàgídíjàgan. oníwà tútù ni Níkẹ́ she's very loving person ó dẹ̀ wà very kind-hearted and a pleasant girl too kò ever complain fún mi rí in fact mo máa ń fi tiẹ̀ tọrọ pé kí ọlọ́run ṣerú ọkọ̀ tiẹ̀ fún mi. Hmm. okay lẹ́nu ìgbà tí Adéníkẹ́ àti Honourable tán di lọ́kọláya ǹjẹ́ ó ever pe àkíyèsí ẹ̀ sí wípé irú ìwà bákanbákan ló wà lọ́wọ́ Honourable. kò ever sọ anything negative nípa àwọn fún mi rí all what I know is they were happily married. without Nike saying a word from your own observation ṣó rò rí ìdùnnú nínú detective ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ ni tí kò bá rí ìdùnnú níbẹ̀ báwo ni èmi ṣe máa fi irú tiẹ̀ máa tọrọ àbí. I don't think so but nígbà tí mo bí o open up fún mi àmọ́ láìsọ̀rọ̀ ẹ̀ I knew she was not happy. Miss Sophie ẹ jọ kí ni ẹ lè sọ fún wa nípa ọ̀rẹ́ yín Adéníkẹ́ irú ìwà wo ló wà lọ́wọ́ ẹ̀ àti honourable mo mí pé nípa ìgbéyàwó wọn irú relationship wo ni wọ́n ní báwo ló ṣe rí gangan láàrin wọn. madam Sherry adenike. Adenike ò lè pa ọkọ this adenike wo we dey talk about Adenike no fit kill fly not to even talk of chicken. Adenike na mummy pikin Adenike no get that liver to even kill person. Madam Now they tell you Adenike no fit do am. Me o as a person I they tell you I they assure you say Adenike no do wetin They say they catch am for say na wetin she do. Um, are they really sure nǹkan tẹ̀ ń hundred percent sure madam hundred in fact if you carry me go anywhere carry me comot for where we dey so carry me go abuja abi anywhere wey you carry me go wetin i talk now Now i go still repeat nkan tí mo sọ ní ìsinsìnyí now i go still continue dey talk adenike no fit do am. okay. Um. ọ̀gá ọlọ́pàá bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ ṣe rí ọ̀nàrẹ́bù ah, wọ́n mọ̀ ṣèyẹ sí mi gan o wọ́n ṣèyàn sí mi wọ́n ṣèyàn sọ́mọ mi kò sí nǹkan tí mo bèrè lọ́wọ́ tí wọ́n yẹ fún mi. náà o àwọn àtiníkẹ́ láàrin ìgbà kan wọ́n ní gbólóhùn aṣọ tíníkẹ́ wàá fẹjọ́ wọn sùn èmi àti ìyá rẹ̀ a sì lọ síbẹ̀. máa ń lọ ẹ pẹ̀lẹ́ sà. àná mi. ah mọ́mì ẹ pẹ̀lẹ́. ọ̀nàrẹ́bù ṣe dáadáa ni màá mọ́mì ah, ẹ pẹ̀lẹ́ sà ẹ kú àbẹ̀wò wa <laughs> inú mi dùn láti rí yín ẹ kú àbẹ̀wò wa ẹ ṣe kí ni àwọn nǹkan tó ti fi ṣe wọ́n lálejò. ẹgbẹ́ ọmọ mi kí ló dé tẹ̀ jẹun oúnjẹ wà lé. a sì wà pa báyìí ná. Mm. ìwọ náà ò tí ì jẹ ò tí ì jẹ breakfast eh? why. oh my god ebi ò tí ì pa ẹ ebi ò tí ì pa ẹ and after nine la wà yìí kí ló time wo ló tó fẹ́ jẹ breakfast you see uh, inú mi dùn pé ẹwà ń bí yín lọ ara ohun tèmi máa ń bàjà fún mi ẹ wo níkẹ bó ṣe wà yìí alẹ́ nu má lè jẹun ni kò ní jẹun a máa máa force ẹ jẹun all the time especially breakfast béèyàn bá tiẹ̀ lè afford láti má jẹ tọ̀sán àbí talẹ́ oúnjẹ àárọ̀ ó ṣe pàtàkì hmm. medically wọ́n jẹ́ ká mọ̀ pé ó wà very very okay ó wà very important láti jẹ breakfast but ìyàwó mi ò ní jẹ ṣe tẹ̀lé ń bà mí kò ní jọ bẹ́ẹ̀ ni pé mò ń force oúnjẹ síyàwó mi lẹ́nu i don't know why i don't know ẹ bá mi bá wí ẹ bá mi bá sọ̀rọ̀. ọ̀nàrẹ́bù <clears throat> eh, kò jọ mí lójú àìkí jẹun dáadáa rẹ̀ yẹn ìyá rẹ̀ ló fi jọ ah, ah, mo gbọ́dọ̀ sọ tẹnu mi nítorí ìyá rẹ̀ náà kò sí bẹ́ẹ̀ kó dùn oúnjẹ ó tọrọ ni ṣùgbọ́n ìwọ máa jẹun torí pé àìkúndí oúnjẹ tí mi ò jẹ yẹn mo mọ tó fà sí mi lára ó mọ̀. bẹ́ẹ̀ni sí bẹ́ẹ̀ni ó máa ń fa ọsà séyàn lára. ó mọ̀ pé mo ní ọsà. <laughs> ẹni kan yóò máa jẹ mi ò lè fẹ́ tí ń ṣe é lẹ́yà kẹ́ni tí ń tiẹ̀ ní ṣe é lára ah, ah. ṣe ti gbọ́ tí wọ́n máa bá mi bá wí. Eh, ọ̀rọ̀ mọ́tò tí mo promise. ọ̀rọ̀ onímọ́tò. yọmi ó eventually sọ fún mi pé mi ò bá ti fún yín ní any amount tí mo lè afford láti kó fún yín mo ní no mo ní mo fẹ́ rà but màá wá sọ reason tí mo ṣe ní mo fẹ́ gbé wá láti ìlú òyìnbó ó easy fún mi ó tún máa jẹ́ kí owó tí máa ná kó kéré tí n bá kówó fún yín but báwo náà ṣe máa mọ̀ pé àna ọ̀rú mi nìyí ni mo ṣe agree láti order ti yín then um, mo fẹ́ kí ṣẹ́rí nọ́mánọ́má àwọn lọ́ọ̀rì tó fi máa ń gbégi gẹdú abégilódò order store èmi fẹ́ kí tiyín kó unique. Hmm, hmm. nítorí mọ́tò tí mo order fún yín tẹ́yìn náà bá rí àwọn ẹlẹgbẹ́ yín àwọn tẹjọ wà ní association kan náà eh, eh. wọn máa máa béèrè pé ìbòlẹ̀ ti rówó rà ní. as a matter of fact ṣebí àwọn papers ẹ ti wà ńlẹ̀ lọ́wọ́ mi àbí eh, o ṣáà rí. ẹ fẹ́ kí mọ́tò tèmi ẹ fẹ́ kó yàtọ̀ sí tàwọn agbègbè lódò mọ́ bẹ̀rù èpè. Ah, of course òun láti yàtọ̀ dáàdi yàrá òun láti yàtọ̀ ó máa tó dé in the next um, eh. Eh, bóyá ká tó rí eh, ìparí ọ̀sẹ̀ ìsọ̀tẹ̀ tó ń bọ̀ ṣá ó máa dé. olùwàsí ah, ẹ jẹ́ ń lọ kó pépà ṣe wá fún yín ẹ jẹ́ má bínú ṣé mi ò délé yín púpọ̀ ah, ẹ jẹ́ ń sáré lọ káwọn pépà ṣe wá. Mm, Come here all right mama. ẹ ṣe mo dúpẹ́. all right ma mo yìí just minute. ó dáa ó ju má kẹ́mi ni mo láì ṣe kókó. ṣùgbọ́n kí ló ṣe lè gbogbo torí ọ̀tọ̀ ní nǹkan tá a bá wá ọ̀tọ̀ ní nǹkan tá a bá. ẹ wo kò sí jáàmù àti sẹ́tù. ọ. àti sẹ́tù kò sí jáàmù àti wàá ó ṣe padà. jáàmù àṣepẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mo ti sọ fún ẹ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o mo kò yẹ ṣe tó fẹ́ lójú tó fẹ́ mi. tó bá jẹ́ pé tó bá jẹ́ pé irú ẹjọ́ tó wá rò ẹjọ́ tó wá rò ojú rẹ̀ làwa gbé wá bí. la gbé wá bí bó ṣe dé yìí sí bó jẹ́ pé a ti bẹ̀rẹ̀ sí ní balẹ̀ gbé. ọ̀dà kò wọ́n má bàa. sórí pé sórí pé mínírà tó gbé fún wa sórí pé mi ò lè mú ah, torí torí nù mi ò dùn àlejẹ ah, báyìí o àlejẹ inú mi inú mi ti dùn báyìí. ẹ̀ńkẹ́ la fẹ́ tó kún ṣe fún wa ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ báyìí ẹ dákun torí ọlọ́run ọmọ mi ò mọ̀ ń pa kú ọ̀nàrẹ́bù kíní kan mọ kà kẹ́ ẹ̀ka ṣe kíní kan fún mi ẹ̀dá torí ọlọ́run bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá lè jẹ́ kí wọ́n ró òkú ọ̀nàrẹ́bù ah, ah. Ah! gbogbo àwọn tó mọ̀ nípa kú rẹ̀ kọ́ pa wọ́n dànù. bàbá ẹ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àwọn ọlọ́pàá à ń ṣe iṣẹ́ wa. bọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ bá mi wò lọ kẹ́ bá mi wò bọ̀ nínú gbogbo àwọn tó súnmọ́ ọ̀nàrẹ́bù dáadáa ta lè yín tún lérò wípé ó lè ṣekú pa tó dẹ̀ fẹ́ fi ṣe àkóbá fún ọmọ títí yín. ẹ̀yin ọlọ́pàá ọ̀rọ̀ yín a sì sún mi lẹ́gbẹ̀ẹ́ kan yàtọ̀ sí pọ́jà náà mi ń rìn àìjọ́ lóde ń ọ̀bá rìn ń rìn ṣe mọ̀lẹ́bí rẹ̀ kọjá wípé àná mi ni ń ó sí àmì tó súnmọ́ èmi ọmọ ẹnìkan kan tí ẹjọ́ ní gbólóhùn aṣọ ń wọ̀n mọ́ àti pé ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ ní wílé ọ̀gbọ́dọ̀ bẹ́lẹ̀ yìí ò ní gbólóhùn aṣọ tọ́lọ́ ọ̀dà jù ọ̀dà kò sẹ́ńtì ọ̀dà sí. ẹ ṣe burú jáde. ẹ àwa ṣe iṣẹ́ tiwa bí iṣẹ́. Ọlọ́run fún ìṣe àwọn tó sílẹ̀kùn ọjọ́ òní wọn ò fún ìṣe ẹ dá torí Ọlọ́run ẹ má jẹ́ kó máa mi ẹ má jẹ́ kó fọmọdé ẹ má kó máa fọmọdé ara rẹ̀ sẹ́wọ̀n kó máa jìyà kó máa jìyà tí ọmọ dì ẹ dá torí Ọlọ́run. ẹ fi ọkàn balẹ̀ kò ní jẹ ìyà tí ò mọ̀ dì nítorí wípé àwa ọlọ́pàá a máa ṣe iṣẹ́ wa dójú àmì ah, a dẹ̀ máa rí àrídájú wípé ẹni tó ṣe é rè. Ah, yóò sì dáa fẹ́yìn náà lágbára ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kò ní di ti náà lágbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o ìgbóni kí n tó yọjú. ẹ wò sá ọmọ dáadáa lọmọ tí mo bí ọmọ tí mo kọ́ tó gbẹ́kọ̀ọ́ lé ni ọmọ mi ò ní wà burúkú kankan tó ń wù kò ń ṣe jàgídíjàgan kì í báyàn jà jẹ́jẹ́ ẹ̀ ló máa ń lọ ọmọ dáadáa ni gẹ́gẹ́ bí abiyamọ ìjẹ́ ẹ mọ irú ìhà tí Adénìkẹ́ àti ọkọ ẹ̀ tí wọ́n kọ síra wọn. ìhà tó dáná kọ síra wọn ọkọ lọkọ Adénìkẹ́ mi hmm. ọkọ téèyàn fi yan gan ni ọmọ dáadáa ni ó ń tọ́jú Adénìkẹ́ wọ́n ń tọ́jú ara wọn dáadáa gbogbo nǹkan ló dẹ̀ ń ṣe f'Adénìkẹ́ tó ń kan àwa pàápàá lára tó bá wá bíi ìṣe ló máa ń dàbẹ̀ ni pé kó má lọ mọ́ kò sí ohun tí ò kí ń rà fẹ́mi àti bàbá Adéníkẹ̀ títí mọ́ mọ́tò ó rà fún wa. madam ǹjẹ́ ó ní ìfẹ́ kọ̀kọ̀ kan tí ó hàn sí Shiv tí òun àti ìyẹn wá ti jà tí òun wá rò pé kóun wá fi irú nǹkan báyìí ṣe àkóbá fún. ó tì ó ọmọ tí mo bí ò ń ṣe ọmọ bẹ́ẹ̀. Hmm ọmọ mi ò kì í yálè kò ń ṣe onírèkurè hmm. kì í ṣe oníṣekúṣe kì í kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó ti ọwọ́ ta ló ti fẹ́ bá hmm. ọmọ mi ò ń ṣe ọmọ bẹ́ẹ̀ rárá rárá. ìyẹn ni pé ẹ fi ń dá wa lójú pé ọ̀rẹ́bù ni ọkùnrin àkọ́kọ́ tó sọ Adéníkè ọmọ yìí di obìnrin. mi ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nàrẹ́bù ni ọkùnrin tí ọmọ mi mú wá sínú ilé tó ní bàbá mi màmá mi ẹni tí mo fẹ́ fẹ́ rè tàbí gbà tọwọ́ tẹsẹ̀. ṣé gbogbo ọ̀rọ̀ tẹ sọ fún wa yìí bó ṣe jẹ́ gẹ́lẹ́ lẹ ṣe sọ yìí. bó ṣe jẹ́ ni mo ṣe sọ fún yín mi ì fi kọ́bọ̀ kan nú ẹ̀ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ok a tún máa padà wá rí yín ẹ ṣe gan-an. ti rí lọ́kàn ara wa wípé a ti conclude investigation. Very well, sir. Very well. Details, sir. Then what next? Court, sir. Court. Proceed. Thank you very much, sir. All right. detective ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ múnú mi dùn ẹ ẹ tiẹ̀ mórí wa yára rárá ṣé ṣe ara ń fún mi sí yín o ṣé ṣe pé ẹ ti fẹ́ yíwọ́ ọ̀rọ̀ wa ẹ ti fẹ́ yí síbòmí ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe o ẹ máa wá bí lójoojúmọ́ ẹ ẹ mọye ìbàdàn ti wá tó yẹ pé ẹ máa béèrè question máa béèrè question ṣáàjọmọdé ni ah, ah. a ní kẹ́ ẹ ṣe ìdájọ́ bó yẹ kẹ́ ẹ ṣe ìdájọ́ kẹ́ ẹ tiẹ̀ jẹ́ ká mọ bí tẹ́jọ́ ń lọ ẹ débi ẹ máa béèrè question máa béèrè question ìgbà mélòó ni ìgbà mélòó lọ̀rọ̀ fi ń kú. ẹ ti tọ́ mi èké bọ̀ ẹ ti ti tọ́ mi èké bọ̀ ẹ wá ní sẹ́jọ́ mi èké ni. ebe mi sọ fún yín ẹlẹ́nu mìíràn mo ní àwọn agbófinró mọ̀ ń bọ̀ wá wọn kọ̀yà lógún ọdún. ẹ jẹ́ àtẹ̀dájọ́ ìlọ́wọ́ ara wa ẹ sábà pa lọ́sàn-án lé wa à ń sin Ṣàngó a tún lọ́ káná sí nìkẹ́ kó di búrú fún kí nìkẹ́ náà kú lójijì kó lọ mọ jíṣẹ́ fún bọ̀dá wa lọ́rùn. ẹ wá pé ilé ẹjọ́ lẹ̀ ń gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ lẹ̀ ń gbẹ́jọ́ lọ ebi ń ẹ jọ sá ẹ jọ tẹ̀lé gbọ́. ẹyìn màdìyà ó dà pé olóró kan tó fẹ́ sọ lẹ́ẹ̀kan yìí. ọ̀rọ̀ wo lọ bẹ́ẹ̀ fọ bọ́dà ọ̀rọ̀ wo lọ bẹ́ẹ̀ fọ mọ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀gbọ̀rọ̀ lẹ́nu mi ẹ fẹ́ fi sẹ́nu ọlọ́pàá ẹ̀ẹ́n ọ̀yọ́ ti ń bọ́ tẹ̀ bọ̀. wo bí tèmi ni kò wo. látẹ́sán yìí ò lè ṣe. tó ti yẹ ọ̀dọ̀ mi bí ni kò wo èmi ló ń bá sọ̀rọ̀. àwọn méjèèjì ni ẹjọ́ máa wò ọjọ́ kan wá ní tẹ́ ẹ bá ti ń di ojú ọ̀tún wò ẹ máa fi ta kó ọ̀làfíà ẹ máa fi wọ̀dọ̀ mi tẹ́ ẹ bọ́ ẹ sà nǹkan tí mò ń try láti explain ni pé. ẹjọ mò ń bọ é ṣe é. gbẹ́sẹ̀ lẹ̀ gbẹ́sẹ̀ lẹ̀ àmùsọ̀. kẹ́lẹ̀ kẹ́lẹ̀. orí ẹ̀ ò pé àlejò wọlé ìgbà tó bá mojú tó fi ń wò ẹ̀ tó kẹ́sẹ̀ síbi. kẹ́lẹ̀ ṣé mo yà gbé ara mi wọ́n lẹ̀ ń wò mí bákan. ṣé mo ní kò béèrè lọ́wọ́ ẹ̀ ni kí ló ṣe ẹ náà. ẹ bẹ́ẹ̀ lẹ sọ ní ìgbà gbogbo. dáàbò burúkú sọ̀njọ́ má bínú eh? jàre má bínú bá a ṣe ń ṣe síra wa nìyẹn má bínú mo ń gbọ́rọ̀ ẹ̀ ibi tí mo ní mò ń bọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan sá ni wípé níkẹtẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọ́n ti charge sí court already nǹkan tí mo fẹ́ sọ fún yín gangan ni nǹkan tí mò ń sọ ni wípé wọ́n ti gbé ẹjọ́ ẹ̀ sí ìgbẹ́jọ́ ó ti wà ní ẹjọ́ and um, ìgbẹ́jọ́ máa bẹ̀rẹ̀ lọ́ọ̀dì twenty four. títí mi máa dára ẹ̀ láàmú ó yẹ kó ti yí ẹ̀. pẹ̀kẹ́ni pé orí mi ò pé orí mi ò pé wọ́ wẹ̀rẹ̀ nìkẹ́ni nìkẹ́ni ọmọ ìyájọ níyà tó ti yé yín àmọ́ lè pupa sẹ́mi ò dúdú the same way the same place place. ni wá bẹ́ẹ̀ni. jẹ́ n wá sọ fún ẹ jẹ́ n sọ nǹkan fún ẹ ká tó lọ ká tó sọ̀rọ̀ ká tó ṣe gbá ká ogún o tiẹ̀ ronú pé wàá dá nǹkan ṣe nílé ayé ẹ̀. máa ṣe nǹkan rẹ àmọ́ bí kọ́ra mọ ẹjẹ́ àjẹ ti bọ̀ dání. anyway um, ó yẹ kémi àti lọ́ọ̀yà jíjọ wà ní but um, lọ́ọ̀yà ń ṣe another case pẹ̀lú ọ̀gá mi ní ọ́fíìsì hmm, so um, nǹkan tèmi ní kémi wàá sọ fún yín. ẹ ṣe àápàdé yìí tó ti on the twenty four àbí. bẹ́ẹ̀ni sir thank you sir. àṣìyàn ọjọ́ ọlọ́ọ̀jà bí tètè lọ no mo wà á ah, ah, ah. mo wà okay sir no no no i'm very okay sir thank you very much. orí ọ̀nà rẹ́bù tó kú tó jẹ́ lọ́ọ̀yà fún tó ń sanwó oṣù fún ẹ òun ni kò jà fún o àwa ni kò jà fún má lọ fi tọ̀rẹ́ ṣe o tó bá fi tọ̀rẹ́ ṣe á bu ẹ lọ́wọ́ à má bu òkèlè tí ò ní lè gbọ̀nà fún ẹ o mò ń ṣàlàyé fún ẹ ṣé o rí o kéré gan wo bí o kéré ó gbà ẹ o máa fún ẹ ní sáìsì ẹ. mi ẹ má gbọ́ bọ̀ọ̀dá mi ẹ ló kéré sẹ́lẹ̀ ó pilẹ̀ kéré ẹ lè kéré jẹjọ́ lọ ó kéré jẹjọ́ lọ ìwọ náà máa wọ̀ it's a sort woman ó kéré jẹjọ tí bẹ wájú ẹ lọ tó ti yọ ẹ jẹ́ wọn aṣọ fún ọ ẹni àsanwó oṣù asán ẹni àsanwó àdì asán ṣé o tó wá gbowó lè tó tó wá yìí. rárá sá mi gbowó kankan. okay why are you here. talk now. I want to tell you that we are already working on it soon you will get results I promise you that sir. okay no problem I've had you. ó tún dé sùúrù bọ̀. ní sùúrù nǹkan náà làjọ ń sọ mo fẹ́ kó máa farabalẹ̀ o. èmi ò yé mi o ti gbédè mi ìwọlé ẹ̀yin náà gbédè mi ìpàdé rẹ̀. nǹkan mi tí ẹ̀mí pẹ̀lú ẹ̀gbọ́n ń bá a sọ náà ni ó ń sọ padà. ẹ wá máa sọ bíi tí ẹjọ́ bí a sí ẹjọ́ rẹ̀ sọ bíi tí a bí a sí ẹ mọ̀ pé yín mìíràn ìpìlẹ̀ lélẹ́yìí tẹ́lẹ̀. you can take your leave don't worry. dadi kí n máa lọ. ẹ kí ló tó dúró fún. thank you thank you. wọ́n gbẹ́jọ́ fún ọ ẹjọ́ ga jù ọ lọ. wá wá wá wá. ó ládàá àdá o ò ní ti ju o. fọkẹ́ni. ṣé ó yẹ kó tún máa wọ́ra ẹ̀ ńlẹ̀ lójú ọmọ yìí. kí n wíwọ́ ìgbà tó mọ̀ pé ògbọ́n tá à ń sọ síbí wàá kàn corporate. wà á máa wo ìgbà tó ti ń sèbò ìwé thirty six book ni mo kà thirty six book nílé mo kà. nísòro thirty six book ẹ sì wájú ẹ nǹkan. ó ti sọrùn ni ó sọrùn. kó wájú mi wájú mi. ẹ̀yin bí a bá parí ọ̀rọ̀ sí ni ọ̀rọ̀ kó wájú mi kọ́ tó ti yẹ yín bí n bá jẹ ogún bọ̀dá mi kò tí ì bàjẹ́ a máa ṣe tàbúrò mi ẹ fẹ́ bọ̀ bí ẹ̀yin jẹ́ mí ọ̀rẹ́dì skul sí ìwẹ̀ yín gan orí yín tì í àwùjọ ẹ ṣe ṣí ọ sí wọn. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. kí mo record kíní yìí o. yé ọ̀dàlẹ̀ o ọ̀dàlẹ̀ o yẹ làwùjọ ẹ ṣe ṣí ọ sí wọn. ẹ ló pa a ní láti ríra o pa evidence kan wà lọ́wọ́ mi báyìí bẹ́ẹ̀ ni sà ok sà. Hello, people gẹ́gẹ́ bí iṣẹ́ mi mò ń já ata mo fẹ́ ṣe ẹ̀fọ́ fún ọ̀gá mi àti ìyàwó wọn máìndì ẹlẹ́ẹ̀mejì ni watch out. Who's calling? Hello? Nice day. What's up, Jim? Mo mú wa. Ma wa bí ẹ nàá ó ṣáà explain fẹ́ pé busy ìwọ gan tó ń sọ̀rọ̀ gan òtítí dé láti location Ma wa bí ẹ gbẹ mi hold on hold on Ma pè padà ọ̀gá mi ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó Yeah. record because gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ilé kò jẹ́ kí n kọ́kàn mi lọ sí bìbì ọ̀hún tìgbà tí mò ń go through phone mi tí mo fẹ́ upload àwọn videos kan sórí Instagram òun ni mo rí fídíò yẹn mú mi láti pè bí lẹ́sẹ̀kẹsẹ̀. but ìgbà tẹ́ mọ̀ wípé woman yìí innocent kí ló dé tẹ́ ẹ̀ wá sọ fáwọn ọlọ́pàá. ẹ ma nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ mo lọ sọ́dọ̀ àwọn relative ẹ̀ mo jẹ́ kó máa yé wọn wípé Níkẹ́ wà innocent sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bọ́ so mi ò fẹ́ kẹ́ rí mi nírìí pé bóyá nítorí nǹkan tí mo máa jẹ ni mo ṣe ń sọ gbogbo nǹkan tí mo ń sọ yìí mo rí yín gẹ́gẹ́ bí èèyàn tó ní ẹ̀mí oore tó dẹ̀ ń ṣoore bọ́lọ́hún ṣe ràn ṣe rí Níkẹ́ tá à ń sọ̀rọ̀ pẹ́ yìí <laughs> ah, ibi tó dáa sí náà ni ẹwà tó lọ́hún fún yẹn o nǹkan tó ń gbénú ẹ̀ ah ó burú ju nǹkan tẹ́yìn rí lójú lọ bọ́ngálò flat duplex òun lè ṣokọ́ sínú ẹ̀ ẹni tèmi àti ẹ̀ ti jọ ṣe ni x tèmi ni o mo fẹ́ rí ni o tí ò ń ṣọdún kan tí ò ń ṣọdún méjì àmọ́ nígbà tí mo rí tó bẹ̀rẹ̀ àwọn ìwà wèrè ìwà ìṣù èyí náà ni mo tètè tá dànù so later nígbà tí mo rí tó ń padà pè mí tó ń ṣe pé ah òun ti rí ibì kan òun ti rí bùjẹ̀bù dànù kan o torí ẹ̀ lòun ṣe wá mi wá padà o pé òun fẹ́ jẹ́ kí àjọ máa gba owó gbogbo owó tóun bá ti ń gbà lọ́wọ́ títí kóun máa nà fẹ́mi ká máa fi ṣe ká máa build ẹ̀ ká máa invest lórí nǹkan oríṣiríṣi mo ti kọ́kọ́ dàrú pé àbáyémọ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ ká máa ṣe lọ ó tún wá dá lábàá pé tó bá dojú ẹ̀ tóun bá ti gba gbogbo nǹkan tóun fẹ́ gbà tán lọ́wọ́ yín èmi àtòun kájọ sá lọ. Ah! ó gbé tó sọyìn ò dùn mí mo rò pé hmm, ayé yìí náà láti bá ayé la máa fi sílẹ̀ sí lọ àmọ́ ńgbà tó wá má bàa pé kakuku mú yín kúrò lọ́nà ká pa yín dànù tó má bá yẹn wá ìbẹ̀lẹ̀rú ti gbèmí pé mo lè ní mo ya wèrè lọ́mọ òun ní mo ń fa oríṣiríṣi kí n mọtí kí n fa sìgá kí n jayé àmọ́ ká wá gba èmi èèyàn nítorí owó àbí nítorí ọlá mi ò lè ṣe yẹn mo ṣe rọra wò mo kọ̀ rọra sọ fún pé mo gbọ́ ni mo ṣe ra wò pé kí n wọ́nà kọ́nà tí mo máa fi dọ́dọ̀ yín kí mi ṣàlàyé fún yín. ó ṣe torí pé bóyá ẹ fẹ́ fún mi ní nǹkan mi ò I no need anything mo mo wà okay on my own gan sef àmọ́ mo kàn já yín tán ni kí alátiṣe yín kó máa ti ṣe ààrẹ nítorí bẹ́ẹ̀ mi ò ṣe fún lésì gidi ó lè lọ bẹ́ẹ̀ lómi o àmọ́ tẹ́yìn bá ti já sí báyìí sí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa kọ́ bára yín pé kẹ́yìn náà kakú pé five and six báwo ló ṣe máa já sí Thank you, gentlemen. Swahaba. Thanks so much. You're welcome, sir. You're welcome, sir. More really appreciate it. Um, but mo ní just one question to move a béèrè away. ẹ. Ẹ Just a question. Ẹ bi mí. Kó Mr. Opti wà somewhere. Oṣù ẹ̀ pé ní kẹ́ẹ̀tẹ̀mí tèmi ń fẹ́ ni ẹni tó ń ní kẹ kò sí mix up kankan mi ò lè ṣí mú kí n rí nínú òkùnkùn mo dà mọ kò sí mix up kankan bí kankan mo máa mọ bí ẹni mo wo ni wọléwọ̀de gidi lè afẹ́ra gidi gan ni o kó tó di pé oníkálukú pínyà o. Thank you, again, gentlemen. I wish you the best, Thanks sir. so much. Um, dúró kí n fún ẹ ní nǹkan kan. No, no, no, no, at all, at all. Mo ṣe tèmi fọ́lọ́ ni torí ó ṣeé ṣe kó dọjọ́ wájú èmi náà ara láàánú torí mi ti ṣàánú báyìí. God bless you sir. ẹ fine way. ṣé torí ọ̀rọ̀ tí yàngbọ̀n yẹn sọ lẹ ṣe wà múdì báyìí mi ò ní fẹ́ kẹ sáré ìbílẹ̀ bẹ́ẹ̀ yẹn máa fẹ́ kẹ fún ní second thought ẹ̀gbọ́n tó sọ pé ex òun ni ó lè fẹ́ ìpò padà kókó ọ̀hún mọ̀ọ́mọ̀ wá máa sọ nǹkan tí ó ṣẹlẹ̀ níbí báyìí or something àbí kí lè rí sí nǹkan tí mo sọ sá. sá. get out of my sight get out. Oh my God. sà ibi bá lọ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà èmi àti ọmọ ọ̀dọ̀ a wà lójú wíńdò àwò wọn. kó tó di pé honorable lè wọ kitchen nígbà tí mi àtọmọ ọ̀dọ̀ ta fi máa sáré dé ojú wíńdò kitchen. chief laba sá ní kẹ́ ò mọ̀ kankan nípa ikú ọ̀nàrẹ́bù o. <laughs> ara mi ìrírí mo rórí ológbò látẹ so nǹkan tó ń sọ fún wa ni wípé níkẹ́ o òun kọ́ ló pa honorable. bẹ́ẹ̀ ni sir because nígbà tíjà yẹn ṣẹlẹ̀ eh. èmi àtọmọ ọ̀dọ́jọ́ ń yọjú wò wọ́n náà láti wíńdò níbi rán eh. tá a fi sá lọ lọ máa wò láti wíńdò kitchen eh, tá a fi bókù chief bẹ̀. so chief gúnra yàbí ẹ ẹ ṣé ó mọ ọbẹ̀ ó gúnra ẹ̀ ìyẹn lèmi ò mọ̀ pọ̀ mo wà ah. very sure pé níkẹ́ ò mọ̀ kankan nípa Kúchì. kó má wàá di wípé ẹni tí ò mọ̀ kankan hmm. á kàn lọ jẹ ìyá ẹ̀ṣẹ̀ àìmọ̀dí òun ni mo ṣe ní kí n sọ fún yín kó lè fọmọ lọmọ sílẹ̀. kí ló rí tí mo ṣe yẹn. ẹ kọ́kọ́ rẹ́rìn. Hmm. bí mo ṣe ṣe bí màá ṣe wẹ̀ tí wàá fi kú nìyẹn. Ah, bẹ́ẹ̀ ni orí òró ló máa gbẹ sí because olórí burúkú ayé àtọ̀run ni ẹ́ sórí wọ yìí yes afẹ́fẹ́ ti fẹ́ àti wá rí fún adìyẹ níkẹ́ la fọkàn sí tẹ́lẹ̀ pé òun ló pa ọkọ ẹ̀ so ah ah ah ẹjọ plan ni ẹni. báyìí kò gbé gbogbo ẹbí ẹ̀ka sọ. o ya wèrè ni ọ̀nà rẹ̀ bù ṣèbí wọ ni pa kátó rí kátó rí bọ̀ pa mi o kátó rí kátó rí bọ̀ pa mi o so ó yí sì fún ẹ láti pa so ti yé yẹ wá sọ nǹkan kan fún ẹ ah ah by the time i'm through with you ah ṣé òun gbólórí burúkú yìí. ẹgbẹ̀rẹ̀ lélẹ̀ so ti yẹn bọ̀dá mi wẹ̀rẹ̀ lélẹ̀ bí ẹ bá ti rí àwọn tọ́jú wọn ń tàn kẹnẹkẹnẹ bí ojú olóńgbò ẹran náà bójú dígà náà ṣe ń tàn kẹnẹkẹnẹ nígbà pamọ́ rí tàlátọ́ níjọ́ àná tẹ̀mí ń sọ fún yín hmm. wípé píye òun àti ní ìkẹwọn jọ ń ṣe wọlé wọlé ẹ̀bẹ̀ ẹni ẹ̀rọ mi. mo bínú mo finú wénú ni ọlọmọ jòlúwẹ ò jẹ wọ. mo ní kó o gbádùn dáadáa. wọn ní náwó èrè tó jẹun bí ìgbà tó gbọ́ wèrè lẹ́nu rẹ bí wọn kàn ṣe wọ ah. àwọn èèyàn rẹ kàn wọ camouflage ẹni o ti dòkú. o ah, ah. ti kú o ti kú ẹ má jẹ́ kí kú ẹ má jẹ́ kí kú. mo ló o ti kú. wàá kú ó dà níkẹ́ ló pa wàá kú mo ní wàá kú. níkẹ́ ló pa lọ́rẹ́bù. ìlọpàlẹ̀ rẹ̀ kù ṣálọ́ máa gbọ́ mi ì tiẹ̀ gbà yẹn mọ́ o. dona wo bó o ṣe rojọ́ wo bó o ṣe rojọ́ bí olórí burúkú ah. ẹ jẹ́ ń gbọ́rọ̀ nígboro ẹnu wèrè ìwọ. fúyẹ fúyẹ ah. bọ́mọ sẹ́bà ti ń tẹ̀sẹ̀ wọn làtọ̀ ọ̀tá. Ah. mo fura bàtà. ìwọ̀n sáìsì wọn. ṣé bàtà ẹ ní. bàtà bọ̀dà. jẹ́ ń wo. ẹ bọ́ lọ́sẹ̀ ẹ pè mí. sa sa. kọ́mi yẹn níbo tí lọ́wọ́ bọ̀ ọdún náà wà ní. pẹ̀lú sọ̀wọ́ sọ̀wọ́ ẹ lè jogún. lọ́dọ̀ wá wá. ó lè ó lè apáyé. Ah. ìdí nìyẹn tí mi ò fi lè ṣe ẹni tì mọ́ torí mi fẹ́ kú nípa máa pa mí. ṣé mo náà ní problem tẹ kóra yín sí. you see na eh? tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ first point of call yín àwọn ọlọ́pàá ni ẹ wá fi àwa sílẹ̀ káwa ṣiṣẹ́ wa ká ṣe investigation wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ah kò kí ń ṣe pé kàn máa sáré gbọ́dọ̀ relative kan lọ i mean ṣé èyí náà ti rí nǹkan tẹ dálẹ̀ sí. Ah, in fact nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí threatening ẹ̀ ní gbogbo ẹkú fún ẹ priority láti wá bá wa so that we able to protect you. ẹ̀rù ló ń bà mí. Oh. okay so um, okay um, right now um, ẹ máa fi fóònù sílẹ̀ pẹ̀lú wa yes yes because um, a ní àwọn nǹkan tá a máa ṣe from here so ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tá a bá máa gbé from right here àjẹkẹrù but all the same thank you very much. ẹ ṣe kàn no we really appreciate you very much ẹ ṣe kàn. I'm a guest. tí ọ̀rọ̀ ń lọ from the look of things láti wákàtí òfin ò gbà wá láyè pé kí obìnrin tó ṣe wà ní detention wa because this has proved her right it has proved her innocent. Thank you so much for your efforts, sir. Ẹ ṣé gan. Madam, má I'm very sorry. I'm so sorry. Iṣẹ́ yín lẹ ṣe. Tí ẹ bá ṣiṣẹ́ dójú Ah, àwagun ò ní dídì ń taari. Ṣọ́rọ̀ mi yẹn, ẹ̀yin ṣiṣẹ́ tí àwa náà ṣe tiwa láfirélè. Ọlọ́run àwa pẹ̀lú yín. Please brief the family. Hmm? Ẹ ṣé gan, sir. Thank you very much ọ́fíìsà. tí a